ويرون لهم نصر òun ló wà níbi kéèyàn máa pè sọ́kàn kéèdè àwọ̀ kéèdè lẹ́dà. fàyínká nàbí yan àwùjọ lè hàn. tó bá ti rí pé ẹni tí wọ́n pè ó bá jẹ́ ànáni bíi ní sátì Maryam alayhi salam àbújá ní eré. فقد شرفه الله تعالى بإخلاص العبادة له iyì tí ń bẹ fún ẹni bẹ́ẹ̀ o ní pé onítọ̀hún ti ẹ̀sìn mọ́ lọ́hùn ó sàkọ̀mọ́ ẹ̀sìn kọ́nà nìkan ọlọ́run nìkan ní dáàsì lórí báyìí yorùbá abẹ́rẹ́ gbogbo àwọn ànájọ ọlọ́run lọ́sí ìtàwọn yẹn gbogbo àwọn ànábì ọlọ́run. aleyhi musala sọ̀rọ̀lá kò sí nǹkó sọ wọn dẹni yìí tó pé wọn ọ̀ lọ́wọ́ ogun lọ. báwo lẹni kí ti máa wò pé wọ́n ga débi pé ta wá fún àwọn kẹ̀kẹ́ lórúkọ náà. ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ọmọọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ lọ sára ni nígbà tí sọ̀rọ̀ pàtàkì Islam ó ní náà ẹ̀mọ́jà àgbàdo pé ìsìláàmù ọlọ́run fi ti wá lẹ́nu yìí látọ̀jẹ̀ni àpọ́nlé látọ̀jẹ̀ni gíga wà máa ma tàgbẹ́yìn náà lè ìgbà tá a bá wá ń wá gíga àti yorùbá yìí máa àánzànà lọ́ọ̀kù bíbí tí nìkan ní ìgbéyàtọ̀ sí ń ta àtọ̀jẹ̀ni gíga àti ní àpọ́nlé àzánlànà lọ àti wálẹ̀ nìyẹn o. àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rè tí a bá gbọ́ pé èèyàn jẹ́ ni rè inú sódàtù nìta. أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ọlọ́run kó wàhásùnà wòláyé kàrọ̀ fífọ́ nígbà tó lọ́n sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ ìjọba ti bá mi rí ayọ̀ dáadáa ló fi ròyìn wọn ẹ̀sìn ló fi ròyìn wọn fi táwọn tí ń bá tí ń bá ọlọ́run orogún lára àwọn orogún tí wọ́n yàn ní táwọn tí ń bá ọlọ́run orogún kìí ṣe dáadáa kìí ṣe dáadáa ni ìgbésẹ̀ wíwá orogún pẹ̀lú ọlọ́run látara àwọn ẹni tá a tò lẹ́nu rí i bẹ́ẹ̀ ni ìrètí ni wọ́n wọ́n gba ọlọ́run gbọ́dọ̀ dodo wọ́n sì ń tọ́ka tọ́ka ni wọ́n fi dẹ́kun ooru ìtọ́nà ọba tó tó ni wọ́n dúró. Aya ọlẹ́dàdọ́ àkọlẹ̀. Náà náà ẹ̀hẹ́ ìpínlẹ̀.

kò sí gbogbo ìgbàsọ́nà ọ̀bàrò ní àwọn ènìyàn láyé rírọ̀ mọ́ alukuran àtànábì sọlọ́nà ọ̀gá ọ̀fọ́nà lọ́nà tó gbọ́ ọlọ́ọ̀bẹ̀rẹ̀ òní wọn. àyà tuntun náà rí mo ń gbọ́dọ̀. àwọn wá ní ní àwọn wá ní ní ẹni tó àwọn ẹni tí ó àwọn ìṣe ìbánisọ̀rọ̀ ṣe nígbà àwọn àwọn yìí àti àwọn olóòtú àti àwọn ẹlẹ́yìn ìtọ́ àti ẹ̀wọ̀n oníwà àwọn ọmọ ìlú ní ẹgbẹ́ mi. wọ́n máa ń bẹ̀ ńlá àwọn rọ̀sùn ẹni yóò tó bá tẹ̀lé náà àti àrọ̀sùn ẹ̀yà mùsùlùmá ìrìnà abdullahi sọlọ́mọ ọ̀dáàdà àyè wọ́sẹ̀lẹ̀. هؤلاء أول مع الذين أنعم الله عليهم وما تخلى وصلوا كيف ربنا àwọn ọmọ ìgbẹ́ nínú àwọn ẹni tí ọlọ́run ṣe ìgbàlẹ̀ ọ̀rọ̀ fún. kí ni a bá tẹ̀lé kìtàbọ̀ náà àti súnà nàbí sọlọ́lọ́rọ̀ àkọlà ẹni ìbàlẹ̀ ọkàn ni wọn. pẹ̀lú àwọn tọ́lọ̀ tó wọn lọ́kàn balẹ̀ ká ni wọ́n. gbogbo àwọn ànábì ọlọ́run. àti àwọn olùsìn lọ́hùn tọkàntọkàn. àti àwọn ẹlẹ́rìí sọ. àtàwọn tí wọ́n jẹ́ lẹ́rìí òdodo tí wọ́n sì tún tán sójú ọ̀nà náà bákan náà. àti àwọn oníwà rere ìwà rere ọ̀gá àwà rere wọn ni pé wọ́n tẹ̀lé lọ́wọ́ sì tẹ̀lé àná sallallahu alaihi wasallam náà. àwọn ọkùnrin tí ó dára sí ní ẹgbẹ́ mi. àwọn tó yẹ ká bá rìn ẹ tẹ̀síwájú. káàlíkà káàlíkà ìfọ̀tò nínú wọn. eléyìí kí ni. ọ̀gá látọ̀dọ̀ náà. ọba tó ní màá alámọ̀tò tó ibi tí afẹ́ká kàkí pọ̀ jù nìyẹn ẹni yìí ni wọ́n àwọn ànábì ọlọ́run ẹni gíga ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n ẹni ọ̀wọ̀ ni wọ́n ẹni ìfọ̀kànbalẹ̀ ni wọ́n torí pé wọ́n tẹ̀lé tẹ́lọ̀ náà àti ìlànà tọ́lọ̀ fẹ́ sí wọn tẹ̀lé náà. rọ́dùn bíi láyọ̀ rọ́bá wọ́n gbà pé ọlọ́ọ̀nì kan ló tọ́ka sí wọ́n sì tọkàn bàtà wọ́n sì gbà kó ní màbúdà ni. فكيف يجوز أن يجعل العابد معبودا مع توجيه للخطاب بالنهي عن هذا الشرك قول الخطاب أن يجعل العابد العابد أو يجعل العابد معبودا خاصة بالدين الله تعالى خاصة بالأمر nígbà tó náà kórìíra bẹ́ẹ̀ ó kórìíra kásìn ó gbàgbọ́ yé kásìn ọlọ́run ní àpò báwo ni ilé òye wáyọ sí káwá sin òun náà. nígbà tá a sọ pé lórúkọ rẹ̀ ní ìfọ́n tó tó ti nígbà tá a sọ pé lọ́lá tó bá ẹ̀dá tó fún wa ọlọ́run ẹ̀dá tó kí ló kò fọ́ torí ẹ̀ lọ́wọ́ pé ẹnìkan ti bá ń jẹ́wọ́ ẹ̀ wò ó ló fẹ́ràn náà ní sọ́dọ́dọ́ òdáàlọ́ sọ́la. sínú rẹ̀ wá tó náà Muhammad Muhammad fẹ́ dìde onílágbára Muhammad ní o sọ pé bisimilá o fẹ́ dáwọ́lé jẹ́ onílágbára Muhammad gbogbo mùsùlùmí ó kẹnu bò ní o ti lábájú ká ní gbogbo ẹ̀dá ọlọ́run ayé àtàlẹ́ ara mo parí pé mo ní o ṣeun Muhammad kì í sọ wípé alhamdulillah. mo fẹ́ bẹ̀rẹ̀ mi ò sọ pé bisimilá. gbogbo àwọn tí wọ́n bọ́ náà ń wórogún wọ́n yí pé àlọ́ níbi àwọn kẹta ń yìí wọ́n yí pé wọ́n yí pé ẹlẹ́dàá níbi àwọn kẹta láwùjọ wa. kódà ìtura nílà lóyún tó wáá fẹ́ lágbàáríjọ ọmọ ọlọ́run bá ti wọ́n lóore kí wọ́n ní ìkẹta tí wọ́n sì dì sọ́kàn mọ́ wàá fẹnu kò pé kò tó láwà lọ dúpẹ́ fún ètò ètò bẹ́nu gbọ̀ngàn bí wọ́n yàn láàyè fún pẹ̀lú ogun ọlọ́run torí ẹ̀ ní kí máa wáyé lọ́dún nígbà tí a máa wáyé lóṣù. nígbà míì wọ́n lè kà á wípé táwọn wá lórogún pẹ̀lú ọlọ́run ń bínú torí ẹ̀ ló wú mi pọ̀ ẹ̀já lọ bẹ̀ ẹ́ kódà bí sàkùnfẹ́ máa bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀já wá kàtẹ́ sí ilé tẹ́lẹ̀ yìí o ẹ̀já lọ bẹ̀ sùn láàlú o wọ́n a máa bẹ́ odò tó bá ti gbéyàn méjì mẹ́ta lọ àbíyàn méjì mẹ́ta fún sínú ẹ̀kọ́ alọ́mọdé pẹ̀lú àkókò tó gẹ́ o nítorí ọba fẹ́ gbàgbé àmọ́ o. ẹnìkan ò lè wà nínú àwọn àyàn wọ̀nyẹn kó tó jẹ́ mùsùlùmí òdodo ilá bẹ̀tàwà ànàfẹ́ ànàfẹ́ wa àti kéèyàn tó bá tó mọ́ tó sì ń ṣe padà tó bá ìsìlámù padà yìí. nínú sura twenty eight aya eighty eight wàlá tẹ́lẹ̀ ọ̀mọ́ àlọ́ ìlàhà àhà. gbogbo ọ̀nà kan tó máa dáhùn sí ní láwùjá rẹ̀ lọ́jọ́ gbéra sí àná ọlọ́run omi olùjó yanjú. wàlá tẹ́lẹ̀ ọ̀mọ́ àlọ́ ìlàhà àhà kí nìkan náà ẹ̀wọ̀n pé díẹ̀ sí ìyànbá tẹ̀lé ááyà yìí ọlọ́run bá ti di méjì lọ́dẹ̀. irú tí a ní kọ́ máa fún ẹnì irú tọ́lọ́hún tọ́jọ́ tọ́lọ́hún nìkan ló ní kò sọ sí lòmíì ó ti fẹ́ lòmíì o ṣeun o dúpẹ́ orúkọ rẹ agbára rẹ tí ẹ bá ti gbọ́dọ̀ ọlọ́run yẹn darí ẹ̀sìn ọlọ́run tó méjì mẹ́ta lọ́dọ̀ rẹ. kò tọ́jú òní ó kọ́ lẹ́nu àwọn mùsùlùmí àwọn ìṣẹ̀lẹ̀ máa gbé lórúkọ ànábì àti nígbà tá a bá parí náà sọ pé àwọn tó fẹ́ pàǹdẹ́bì ọ̀pọ̀lọpọ̀ ìsọ bẹ́ẹ̀ àmọ́ wọn sọ pé mo pàǹdẹ́bì bẹ̀ ọ́ eléyìí náà olùbí olùbí bí ẹ bá ń yàn ní sẹ́sìn náà níbàámu sí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ tún jọ ibi tẹ́ẹ̀sì nínú ìlú òdòdó nìyẹn àdábì sọlọ́lọ́ sọlá ọ̀nà òmòdá lórúkọ mọ́sákà nígbà yìí nígbà yìí rẹ̀. ó ní ẹ̀nà mẹ́ẹ̀sì pátápátá ẹni sọ pé èèyàn tó fẹ́ sọ lórí wọn náà pé káì mọ́dẹ̀ wò ẹ padà sọ́dọ̀ lọ. kò wo pé ọkùnrin mi lé ni ó mọ̀ pé mo tó bẹ́ẹ̀ ànábì òwò bẹ́ẹ̀ sọlọ́lọ́ àríwọ̀ sọlá. wọ́n ní sọpọ́ náà sọpọ́ náà nìkan sọpẹ́ náà náà nìkan. ọdún pẹ̀lú òfin ọlọ́run wa nìkan ọkọ̀ ojú kódà nínú olùwáyà yìí wọ́n ní ojú àná yìí mọ́ ọ̀kadà yìí àrò wájú ìlọsùn sọ̀rọ̀ lọ́la àlẹ́ lẹ́nu gbọ́dọ̀ yẹn ọwọ́ àjà àìsàn dá ó sọ ní dọ̀rọ̀ ó tún ọlọ́run ó tún sèmi náà lọ́lọ́run tó mọ̀ sí. ó lè máa ń dá àlọ́ wọn ni ẹnu gbádùn àlájà ọlá yín náà nù ọlá àwọn ọlọ́dún sẹ́yìn ẹ má gbàgbé wa wọ́n yín láwa o àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ó pété yorùbá yẹn àwọn yóò fi máa ń lọ. bá a dẹ́gbẹ̀ dà sí àmì yóò wá ba lónìí ìtẹ̀sùn pé lọ ṣé pé òun ti ẹbọ mẹ́rù torí ẹ̀mí wà sí Islam kápá inú ojú ẹ̀ ọ̀rọ̀ iná àbọ̀rọ̀ àjánà kápá inú ojú ẹ̀ ni kẹ́ni wà lójú ọ̀nà náà mọ̀ pé òun lòun òun lòun òun lòun lòun fẹ́ lòun yan ọ̀nà yẹn láàyò lìyáríkà mìíràn hàlàkà àbáyínà wàyà àyàmìíràn ayé àbáyínà kẹ́ni wà lójú ọ̀nà àjánà kó lè mọ̀ pé alhamdulilayi ọlọ́run bá tán mi ṣe délẹ̀ kí n rí ìtọ́ délẹ̀ mo tiẹ̀ kó rí nìyẹn kò yẹ kó bá mùsùlùmí òdodo lónìí kò yẹ kó bẹ́ẹ̀ ṣe sílẹ̀ lónìí gbà ètò kò ṣe láyé tó ẹbọ lòún ṣe òun sọ lọ́rọ̀ òun wù níwà ó yẹ ká sì mọ̀ yóò dẹ̀ fẹ́ tí yóò jẹ ọgbẹ́ ọkàn fún pé kí wọ́n tó sọ yìí àti àwọn gbọdọ̀ mímọ́. àwọn olùkèrè àní wú abala yẹn rárá torípa ànábì sọlọ́lọ́ ìdàkọ́là kò wú abala yẹn nígbà tí báwọn yẹn tó lórí ọ̀rọ̀ mo fi wà nù ayé àtúrọ́tò àlàǹfààl ayé àpàtúntì ó yẹ ká tayé yẹjú ẹ ẹ̀rí ẹ̀ nìyẹn kẹ́ni tí ó parun nípa àlàyé tó kọ̀ tí ò fẹ́ tó gbọ́ tí ò fẹ́ gbà ó lè pa wọn kó bí apẹ́ tí tí kọ́ má jẹ́ pé kèdè pé kò gbọ́. àti sẹ́ni tí yóò yè nípa àlàyé lè yè. àti sẹ́ni tí ó yè nípa àlàyé bá alhamdulilayi lójú ẹsẹ̀ ìkú lórí eléyìí lórí àìdá tó ń de kọjá pé lórí àlàyé náà lọ́nà òfin yè sẹ́ni pé káta yẹn lọ́jọ́ ìwádìí náà ẹ̀ tẹ̀síwájú dájúdájú. ọlọ́run yóò sọ ọ́ alágbọ̀tán alámọ̀tán. ó yẹ ká mọ pàtàkì díra yìí o alìkùránì kẹrì tí ò sí rẹ̀ lọ láyé ti tó yìí kò sí rẹ̀ alìkùránì láyé nínú àkọsílẹ̀ gbogbo kódà gbogbo síra sọ́nà tó yé ni wọ́n ti tọwọ́ bọ̀ ìdí síra sọ́nà ni sàwọ́rà síra sọ́nà ni ó wá látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ bá nàní mọ̀ kò sírù kìsírù àlùkùránì mọ́ ọ̀kan náà àwọn ànábì ọlọ́run tí yóò pin wọn oní ọlọ́run bá fún àlùkùránì sí ṣùgbọ́n nínú gbogbo tí yàtọ̀ bá dé kò sírù àlùkùránì mọ́ ó dà pírátíkálì láyé tá a wà yìí náà táwọn náà rí àlùkùránì àríwá àlùkùránì láyé tí o sí contradiction kò sí contradiction látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run dáàbò bò ọmọ yẹn náà ò lè ṣiṣẹ́ láàbí kíkí títí kọ́ńtà àlùkùránì kótó wá gbọ́dọ̀ yìí ẹwọ ẹwọ sẹńtúrì ẹwọ yọ ọgọ́rùn ọdún ọgọgọrùn ọgọgọrùn ọgọgọrùn ọdún tó ti ń lọ láti gbìyànjú pé wọn padà wọn dàrú náà ní tí ó dàrú sábà sọ pé kò ní dàrú èmi máa sọ èmi máa dáàbò bò tó kò yẹ ká mọ Ọlọ́run látàrí nítorí òun lé òun náà nígbà tí ọ̀kan náà àwọn ọmọ ìyá wa tó jó níwáàdì tí wọ́n fi alùpùrán tí wọ́n fi wé ọ̀kan náà àwọn tíra tọ́lọ̀ sọ̀kalẹ̀ nìjírí nígbà tí ó kàdé orí títí sọ́mùtì tí ó jọra wọn ló tẹ̀lé. a sì lè rí alùpùrán tó pé méjì tó wá jẹ́ pé méjì tó bá kọ́ bọ́ọ̀lù nǹkan kan náà ẹyọ kan náà ọlọ́run tó wá sọ fún wa wípé nínú tẹ́ẹ̀dì máa alukoran bí ọ̀rọ̀ ọlọ́run ni òní pé kò ní sí àpẹẹnu ń bẹ kò ní sí àtakò ń bẹ kò ní sí ìkọdíra wọn ìtakora wọn kò ní sí ń bẹ. wàlá tẹ́lẹ̀ mọ́ àlọ́ yìí àfàlẹ́ àtẹ̀dá bàrù Qur'an amú àdàkùnrin nínú àfipáàdùn èyí táwọn èrò ń kálù Qur'an kẹrì àmọ́ àlà kòlóbí àfipáàdùn tí wọ́n ti fàgádà gbogbo bí ọmọ àwọn èèyàn ní òjò káwọn yẹn lè ronú sí bá a ti ń ta kéèsì ọlọ́run ní wàlá tẹ́lẹ̀ mọ́ àlọ́ yìí lánàá má ọlọ́run bá mi. ìlàhà ọlọ́run lọ́lọ́run bá pè é kódà àwọn tí wọ́n máa sọ pé gọ́ọ̀dù ẹ máa wọ́n fi yí kékeré sí i wọ́n wọ́n fi lé yí ní láti. ìlàhà ọlọ́run náà ti àwọn ọlọ́run lẹ́lọ́lọ́run wà lásán ní máa wọ̀ yìí ìlàhà ẹ máa dáadáa. àpá ẹlòmíì jẹ́ àwọn ìjọsìn kan ẹ má pè mọ́ àlọ́ òkúnjẹ́ lẹ́jà láàrínlá ìlà àbí ẹ̀sìwájú. kò sí ọlọ́run mìíràn àti ìrún. kò sí ọba mìíràn tó tọ́ káfíńtì ọ̀sẹ̀ kan torí ọlọ́run mi wà àwọn ibi tí wà nínú ìtumọ̀ nìyẹn nígbà tí òun rí ọlọ́run ní àpò òun ọlọ́run sáà tó wà látàdé òun máa lọ́yìn láhán àhà ànọ́dà tẹ̀gẹ̀dẹ̀ ó rò pé ìwé wà nìyẹn wọ́n kò sí ìpínlẹ̀ káàkiri lódò dàbí òun náà bá di pòfẹ́sọ̀ léèrè tí ìtumọ̀ láàyè láyè lọ́ọ̀ tó bá tó báwọn tó lù òfin kákòkò rọ́ọ̀fù nínú ìṣẹ̀rẹ́ Islam tó bá sọ pé kò sí ọlọ́run bá kan àfi ẹyọ kan tó tó mùsùlùmí wọn ti léèrè kódà kó ti tẹ̀ríà ló ṣe wá jẹ́ pòfẹ́sọ̀ ó ti dì í. láàmà àbúdà ti hákìn kò sọ́gbà tó tọ́ káṣíìn lódodo abẹ́yọkan ìtumọ̀ ẹ̀ nù. Kullu shay'in halikun illa wajha. Ẹ tẹ̀síwájú. Ààrẹ nìkan ló di yẹn ẹ̀dún àtiwálẹ̀kù á sì pọ̀ sílẹ̀ nù. àwọn náà gbà pé àpàrùn àpù láti ẹ̀pá àpẹẹrẹ nípa àpù ọmọ wa àtàrọ̀ ọmọdọ́mọ wa àti bàbá ńlá bàbá ńlá wa dà sọ̀rọ̀ ọmọdọ́mọ wa náà fi níta ìparun náà rí ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kú ọmọ ẹ̀rọ kù sóyè inú òdìmọ̀ ẹ̀rọ kù lọ́dún lálẹ́ kóòlù jẹ́ ìbárí gbogbo nǹkan ní gbogbo nǹkan kóòlù jẹ́ onífọmọ rẹ kò mọ gbọ bá yà wọ kò ní tọmọ má kò ní ní bàbá má kí ẹ lẹ́la àwọn èèyàn. àwọn àgbàpẹ́rẹ́ òkè nìkan mo ní sí alátakò wà ní òbí ní òbí ṣe ti láàrin wa ní kò sí níta náà kò sí lọ́dọ̀ mùsùlùmí kò sí lọ́dọ̀ ẹbí òsè mùsùlùmí pé Allah nìkan ní ó kù àwa ní ká gbọ́rọ̀ sí lẹ́nu àtúbá àwọn èèyàn yarí a ní tó wí nì ó takò sẹ́ǹsẹ̀ àwọn èèyàn bínú gbogbo yóò tán wọ́n ní bẹ́ẹ̀ ni yóò kọ́ náà nìkan wọ́n ní bẹ́ẹ̀ ni kọ́ńtàdíṣàn gbogbo eléyìí ẹ̀rù òsì àyè pé tí ẹ bá tán kódà àwọn adájẹ́ àtàwọn tí èsè mùsùlùmí kí n là tó jẹ́ kírísítẹ́nì kírísítì àwa méjèèjì tó wà nínú ìgbàgbọ́ wípé a padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò gbé wa dìde subhanallah táwa ló táwa ló domi lè dáyé bí ìbá sọ àwọn méjèèjì ó kó àwọn èèyàn péré ti tá a lè fi káka tá a bá yọ àwọn méjèèjì ń kó ló ń kà ní pípọ̀. agbàgbé agbàfáàdìdì ọjàfẹ́ tìrú wà agbàfẹ́ tìrú wà bó o mo ṣe fẹ́ sin ọlọ́run ọba ẹlẹ́dàá lọ́dún má ti kalẹ̀ mo rí wọn bí wọ́n ti ń sin lébi náà sílẹ̀ wọ́n ti ń yà síbi tó wà nípa àlámọ̀rí ayé èmi ò láti lé ìwò níbi tí ọwọ́ èmi ò láti dé lọ́rìn ábẹ́ ni mo fẹ́ ṣe ní skul èmi ò lọ fún sáyẹ̀nsì àwọn dókítà bá àwọn rówó lọ́ọ̀yà lè fẹ́ jẹ èmi ò lọ fún lọ́ọ̀ ẹnjìníàrì lèmi fẹ́ wọlé fún tó yẹ onítaàrò débẹ̀ ni onítaàrò débẹ̀ ó sọ wá jẹ́ pé níbi ẹ̀sán náà sá ìmọ̀ ní bí wọ́n ti ń bí wọ́n ti ń jáde máa tẹ̀ nù ó ti jẹ́ pé máa láti sọ náà wọ́n àníwájú ẹ̀ ká sì ìdí ẹ̀ tá táà níbi wa léèrè. pé kí ni ìlànà ẹ̀ ṣáàdà àlọ́ kí sì ni ìlànà ẹ̀. pẹ̀lú àkọsílẹ̀ sí ní òfin ṣe pẹ̀lú fẹ́nu. olóòfà tóbi jẹ́ pé gbogbo ẹtí bá ń sin ọlọ́run pẹ̀lú fẹ́nu. nínú ìlànà náà tó lóun tẹ̀lé ànábì sọ̀rọ̀ ńlá òṣà rẹ̀ sọ́là àwọn ọ̀sà tó wáyé fún ànábì lọ́ba ń tẹ̀lé ànábì ò sọ bá wọn. kí ìtara wọn tó o bá nàbí lọ bá ń tẹ̀lé sallallahu alaihi wasallam kò sí ní ìwò kò sì tòkè síbi ṣíṣe níta àti mọ̀ kódà ànábì òṣèré yẹn ẹlòmíì sọ pé yẹn tó wá ní kó mọ̀ tẹ̀lé tòun ni. a sọ fún wípé ó ṣe òmíì ó ṣe òmíì tó bá yẹ kó òmìnira fẹ́ jọ wọ́n lẹ́ni tá àjọ àjọ tán ni irú tí wọ́n ń sè yẹn ọ̀nà tí wọ́n ń gbà ṣe dùwáwù yẹn tòǹtà nàbí nìkan ọmọ ṣe dùwáwù bẹ́ẹ̀ ọ̀nà tó ń gbà ṣe dùwà tó ń gbà ṣe dùwà ò ṣe ṣe dùwà ọ̀bẹ ọ̀nà tó gbà ṣe sọ̀lá ò ṣe ṣe sọ̀lá tù bẹ́ẹ̀ ọ̀nà tó gbà ṣe hájù ò ṣe hájù bẹ́ẹ̀. tó wáyé kò ní tó bá jẹ́ kò ní fẹ́ ọ̀nà tó bá tẹ̀sìn pọ̀ sí tẹ̀sìn lẹ́ẹ̀ kó fi yàn látàdì mọ̀ pé a ah, ẹni sìn kódà àwọn èèyàn àwọn apáka àwọn sọ̀háàbà wọ́n máa fẹ́ jókòó sí dáná mi jókòó wọ́n máa fẹ́ kọ́ọ̀sì ànábì ọ̀ndẹ́sìtẹ̀ ní tó ṣe tí ò kan lẹ̀ sọ pé ẹ ṣe kí máa ń wọ́n tí wọ́n ṣe ní tó fẹ́ràn sí kọ́ọ̀sì ànábì lè sọlọ́lọ́ọ̀ ànábì sọ sáré kan àbókù wà kan ìwọ ń ọwọ́ àmì ha ni kò máa ń tẹ̀lé yìí òní ó ṣe ṣe tó ṣe ọmọ ìtọ́ kórè rẹ̀ ẹbí táàtì máa mọ irọ́ yàtọ̀ tó òdodo nìyẹn aláàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀là ó gbá àwẹ̀ àgbà yìí po tí a máa wọ̀ sáńgbẹ̀ lágbà yìí po yàtọ̀ sí bá a ti ń bá ọ̀rọ̀ ọ̀dọ́ nìyẹn ó fi yàn láì sínú ó tún wọn bẹ̀rẹ̀ pé bọ́ọ̀lù ti jẹ́ òṣìṣẹ́ ọlọ́run wọn bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ti jẹ́ wọn ní òbá sílẹ̀ wọn fi kọ́ọ̀tù ta ni ó ṣe wùsọ́ọ̀lù wọn pè ní wùsọ́ọ̀lù nínú sẹ̀ríà wùsọ́ọ̀lù kájà àìsíyàmù ọjọ́ kan pọ̀ mọ́tọ́jọ́ kejì òṣìṣẹ́ ọlọ́run ṣẹ̀wá sọ fún wọn pé ẹ̀sìn nù ẹ̀sìn nù ó ní sábàbí tí mo fi ṣe bẹ́ẹ̀ kò kàn yín ọlọ́run ń bọ́ mi lọ́nà tí ẹ̀yin ò mọ̀ tí ìbá ti pé ramadan ni o tí ìbá ti pé ọdún dé ìbá tẹ̀síwájú fúnra yín lẹ́ẹ̀mọ̀ pé fáyé ò ká ṣé gbọ́mọ̀ nù tí ìbá ti kọ́ ló wọlé ìbá máa ṣe lọ sẹ́ẹ̀dùmọ̀ pé fáyé ò ká ọmọ pé kì í ṣe tún nà fáwọn kòtòkìyà ní kòtòkìyà sọlọlọ ni sọlọlọ ọ̀nàdà àyè ọ̀sálà kí la bá débẹ̀ ní pé tí ó bá ti ṣe kẹsàn ó sàrẹ̀ pé ẹ̀ńtà níṣẹ́ àtúwájú wa. nínú àyà mi ẹnu ayé àtàn kàdọ kúlù ṣe ní hàlù ní ìdáwájú aláwọ ìfọkùn wọn wà ilé ìgbìmọ̀ ìjàun ọlọ́run lọ́dọ̀ òun lẹ́ padà sí. sínú ìfọkùn ìlà lílà nínú ayé sóra kejìlá ní ayé àfọ́tì sóra sóra sọ́ọ̀tù yusuf ayé àfọ́tì kí ní ìfọkùn ìlà lílà amọ̀rọ̀ alátàmúlù ìlà ìyá. ìdájọ́ àyàfi ti ọlọ́run.

kò sí ibi tá a fẹ́ bọ̀rọ̀ lọ́bọ̀rọ̀ bọ̀tọ́ ní oṣù kò sí ìlú ìlẹ̀. sẹ́yìn pé àdámọ̀ wa ó ṣe dídí náà àti káńtì ayé ọkùnrin padà sọ́dọ̀ náà ọ̀rọ̀ wa à ń ráwọn àwọn ìfà ọ̀rọ̀ ń bẹ̀ tó ṣe dídí tọ́lọ̀ ń gbà lórí pẹ̀lú dídá wa. ìní náà kù ìlà ìlà ọ̀rọ̀ wọ́n pàṣẹ ọ̀rọ̀ àwọn èèyàn péré ṣe wọ́n di tọ́lọ́run ẹ wọ́n ní wọ́n nígbà tó jẹ́ pé ni a ṣe nìyẹn ṣe rárá kò pọ́sibú àti lajú àkàwé ànípò alọ́lá ò ìníròkùn ńlá ìlà ọ̀la náà àwọn náà bọ̀ wọn mọ̀ ń bọ̀ wọn àtẹ̀rọ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti dúró kan ti faradà lórí pé kí ni ọlọ́run ni ó tẹ àrọ̀ alàtà àbúrú ìlà ìyá ó pàṣẹ fún yín ẹ kò gbọ́dọ̀ sí kankan ayabọ́ nìkan nínú ọ̀rọ̀ nínú ìwàdí nínú ìṣe nínú gbogbo bá a ti fẹ́ lọ ayé ìwọ́nú gbogbo ẹ̀ ó ń tọ́ sí òun mutí ọ̀rọ̀ ẹ̀sìn kan kọ́rọ̀ ẹ̀sìn lórí láti tòun wọn millions of muslims wọ́n tọ́ sí wọ́n mutí millions of so-called christians wọ́n mutí wọ́n ta ọtí ẹlọ́sọ fún ìyá ọlọ́sí bàbá ọlọ́sí tí ń tà tí ń mú tíṣọ́ọ̀bù ti gbọ̀rọ̀ gẹ̀dígẹ̀ tó yẹn ti ń pa thousands and millions títí là já ní gbogbo gbà ife orí ìsìnà ló wà tó bá lè mọ yóò ti dojú ẹ̀kọ́ yìí. ẹ pa bọ́ọ̀kù yìí rẹ̀ bí sulẹ́mù sàmì àdẹ́jà àbáta ẹ̀dá lówó yẹn sí kíkan míì tó bá lè mọ lọ́wọ́ ìfẹ́ yìí pẹ̀lú mọ̀ràn òdodo tẹ̀ fún un. ẹtú bá kẹsẹ̀ ayé owó ìsinmi kan míì ọlọ́run tẹ́lẹ̀ yìí. a tó wa sọ tẹ́tẹ́ ọlọ́run tẹ́ kórìíra tẹ́tẹ́ tó wọ́n fẹ́ yàgbé pé kò sọ́nà mi fẹ́ẹ́ ní ìgbà gbèjèrè mọ́ láwùjọ náà tẹ́tẹ́. mi ò mọ ilé ìlè bìmọ́ ilé ìlè bìmọ́ wọ́pọ̀ ẹgbẹ́rẹ́ ìdílé àti tó ní tẹ́tẹ́ ò bá báyìí kó tí ò bá báyìí kọ̀m̀pì tó náà fẹ́rẹ́ ń tẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láì fi kówó lẹ̀ tẹ̀ wọ́n sọ fún mi pé wọ́n ti gbà wọ́n ti gbà ó ní tẹ́tẹ́ ló fẹ́ gbà. bí náírà ti ń bẹ̀ ten náírà ń bẹ̀ bẹ́ẹ̀ ní kíákíá ń bẹ̀ ẹ wá lọ wọ àwọn èèyàn bàbá tó káwọn àti ní àyè ní alẹ́ yìí ẹ lọ wọ àwọn èèyàn níbi bẹ́ẹ̀ ẹ lọ wọ́n níbi gbogbo bẹ́ẹ̀. sábà tí wàá dógò sílẹ̀ wọ́n á bàrà rẹ̀ tó ti bọ́ sí tó ti bọ́ sí tó kí wọ́n á ní ìdájọ́ ẹ̀ ipò wo ló wà nínú ọ̀dọ̀ nínú nínú ìfẹ́ ọlọ́run àbí kórìíra ọ̀dọ̀ ọlọ́run ipò wo ló wà fẹ́ẹ́ náà ni gbogbo àwọn àlámọ̀rí pọ̀ bẹ́ẹ̀. amọ̀rọ̀ alàdáàbòló ìlà ìyàkọ̀kọ̀dá amọ̀rọ̀ ìbáàdàwó min al-anbiya wa salihin ọlọ́run pa àwọn ẹrú ẹ̀ ẹrú sìn ẹ̀dá rẹ̀ láti nínú àwọn ànábì ọlọ́run àdúgbò ẹni rí wà bẹ́ẹ̀rọ̀ ọ̀hún bíi kíláàsì ìbáradà fìlà wàdà ẹ̀sìn ní sọ̀kansọ̀kan tí wọ́n bá ń tẹ́ bá ń jẹ láyé ẹgbà pé tí mo kọ̀ dára fún yín nìyẹn ẹni bá pa yín ẹgbà pé bọ́lá ò ti fẹ́ nìyẹn ẹbí àwọn apolówó owó tìtàn lọ́wọ́ ẹ̀ ọwọ́ òtán lọ́wọ́ olówó ọwọ́ òtán ní báńkì ẹ̀ tọ́lọ́ bá zẹ́ ibi kálọ́jọ́ náà ọ̀rọ̀ ẹ̀dí ó ti bà ọ̀la ẹ̀dí ó wà ọ́ nítorí pé àkọ̀dára pé yóò jẹun lásìkò akọ̀dára wípé a fi ibi alásìkò yẹn irrespective of of of whatever is in the account. orúkọ ọlọ́run tó wà náà lógún ẹ̀ sóràtù nìkan ní abẹ́ alẹ́ mọ̀ràn. àwọn ọ̀sán yẹn wò mílíọ̀nù wàlíyù wàlànàbìlì wàlínàkùn mo búra pé pàá ẹ̀mí ọlọ́run mọ̀dá yín wò tọ̀míìrù ìtọ́rù ẹ̀jẹ̀mọ̀ ọlọ́run bá gbogbo ẹ̀dá sọ̀rọ̀ kì í sẹ́ni kan kì í sẹ́ni méjì kì í sì ràn kan wàhálà nábùlù wà nàkùn ó mì ń pe olówó náà tó lówó lákàntà fọwọ́ ebi lè pa ní tọ́lọ̀ bá fẹ́ẹ́ fi wàláhì èyí mà ìdààmú ó ta ní tọ́lọ̀ bá fẹ́ẹ́ dààmú ẹ̀ ṣùgbọ́n nígbà tó lọ́n sọ̀rọ̀ yẹn kò sọ pé lágbájá àdéhùn kan àdéhùn kan báyìí wàhálà náàbì wà lẹ́kùn láàmù lọ́sẹ̀ wà nínú kọ́ọ̀kì nǹkan méjì tó lágbára ọlọ́ọ̀bì búra ọlọ́ọ̀bì rẹ̀ búra nínú parí yẹn wàhálà náàbì wà lẹ́kùn wàhálà náàbì wà lẹ́kùn. wàhálà náàbì wà lẹ́kùn nínú tàwùkì bá dáa láàmù sọ́kẹ́ tá a bá fi yọ méjèèjì kó ọ̀rọ̀ tó tún rù bákan náà nàbùlùkùn tẹ́tẹ́kùn ní ọ̀sẹ̀ nàbùlùkùn àmọ́ ẹ̀dá yín wò mo ti yọ láàmú sọ́kàn mo ti yọ ní nǹkan òfin kó láì fi méjèèjì kún ọ̀rọ̀ yẹn tí ó tún wà òkè ó tún wù ní èdè lárúbáwá ọlọ́run wa da méjèèjì pọ̀ torí ká lè mọ̀ pàtàkì tó fẹ́ sọ ká lè mọ̀ fóun kápá bẹ́ẹ̀ kò ní sẹ́yìn tó ìṣe ń kí láwọn abidá yín òbí ṣe ń lè kó ẹrú lè dé ẹrú jẹjẹ. ilẹ̀ kan sọ fún yín pé ẹ̀rù ń bà wọn ẹ dákun ẹ pẹ̀lú sákèrè ẹ̀rù kan máa ń bà mí. ó ti dín ìlú pẹ̀lú àwọn èèyàn rárá o nígbà tí ìpẹ̀lú àwọn ọ̀pọ̀ kò sì fẹ́ láàbí pamọ́ kò káwọn dòwò pọ̀ kó òkúrú wọn máa wá kiri wọn máa lé wọn máa tẹlẹ fọ́ọ̀mù èèyàn àyàwó kan máa ń jáde. ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ẹ̀ka dájúdájú. àmọ̀ sáyé wò. bí ẹrù gẹ̀gẹ̀. bí ebi. bí ìdínkù dúkìá. kọ́wá tẹ̀ dínkù. sọyé tí èsè kó tán sápátá àtúmọ̀ ọ̀tán. àtúmọ̀ ọ̀tán. sẹ́ni ọlọ́wọ́ tó gbọ́dọ̀ yí padà kó lọ́dọ̀ náà àti kí lóyún. ẹ̀mí náà lè dínkù. àwọn èso. si ara àdìgbòkú ẹ̀mí náà àdìgbòkú àwọn ọkùnrin oríṣiríṣi nǹkan tí mo múnú ọmọ yẹn dùn mo ń gbọ́. ṣé oyin ló fún àwọn oníṣòwò. kó àwọn tí ò tẹ̀ tí gba ní tí ò gba bẹ̀rẹ̀ ẹlẹ́bọ̀ bá ń fún wọn ní tí ìgbà tó wáyé báyìí náà adùnfẹ́ fọlọ́ àlájú pẹ̀lú pẹ̀lú ọ̀sán ọ̀sán ó wá lábí níbi kalẹ̀ pẹ̀lú súnà rẹ̀ ó ti bá ń ṣe yorùbá ẹ fi mọ lọ́wọ́ kí ẹ sọ tó bá gbé lọ́nà halali ni o alihamudulilayi nàbí bínú ẹ̀ má bí ní ìtàfíìmù sọ ẹ̀ tó wá jẹ́ kí ìtàfíìmù ni tó yẹ kó mú mi lójú alihamudulilayi alákòlè hàl alihamudulilayi ló bẹ̀rẹ̀ níbi ẹni pé ká kìí pé ká dọ kọ̀rọ̀ kìí pé ká di onírìkúrì kìí pé ká di oníwàkiwà á tètè máa gbàgbọ́ náà lẹ́yìn bá ti fẹ́ náà ronú wàlẹ̀ máa ń kò gbọdọ̀ tó fi ọlọ́run mí lẹ́yìn rẹ̀ wàhálà huwa dị lẹ́bi bá tàbí ìrọ̀lá ìdí jẹ́ islam tọ́lọ̀ níbi àwọn èèyàn dìde fún àwọn ànábì àwọn òṣìṣẹ́ ìtọ́lọ̀ dìde fún àlepẹ́ lọ́rẹ́ àlepárẹ́ kò sún àgọ́rọ̀ wà á torí ọ̀gá ẹ̀sẹ̀ tó wà láwùjọ wa yìí ẹgbẹ́ mo mo mo sọ́nù ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó ti kọjá lọ pé àwùjọ nàìjíríà ti dàrú kọ́lọ̀bá wa tó. bí mo ti sọ pé nàìjíríà ti dàrú ni ohun tí ń tẹ̀lẹ̀ lójijì atọ́kẹ́tì ìwà aláàbí ibẹ̀ lọ́kàn àwọn èèyàn ó lọ ọkàn àwọn èèyàn ò lè tètè lọ bí ẹgbọ́n ọ̀gá tó ti bàjẹ́ tó dàrú lé olè òun la ìpè ọlọ́run òun ìgbógun ti ọlọ́run àtìlánà ẹ̀ ó rí pílẹ́ẹ̀tì lára ẹbí bá ń ti lọ́hùn kí wọ́n fi àdánwò àtinira àti ìdísínú ẹ̀sán ẹ̀dí ti lọ́hùn lódodo dáńtà déèdì sí pẹ̀lẹ́ rí i. àmọ́ kí ẹni tó bá tán lórí pé ọlọ́run ló tọrọ mọ́ ànábì ló ti tọrọ mọ́ ló tọrọ lọ́wọ́ àtàlà tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ló wà níbi kó láyé àmọ́ kí ó dàn kó rí rẹ̀ lọ. àwùjọ yóò gbà bẹ́ẹ̀ wọ́n kò gbà bẹ́ẹ̀ rọrùn sí wọn. bọ́ọ̀lù nínú ayé àkàn tíráfìlì máa ń yíra bọ́ọ̀lù fọ́ àbọ̀lù nígbà tó lọ́wọ́ àwọn ọ̀tá àwọn ọ̀tá rẹ̀ ní wọ́n ti nù ní wọ́n ti bàjẹ́ wà àbọ̀lù wọ́n tún náà wọ́n tún bàtà àwọn pàápàá jùlọ ọlọ́run tún sọ̀rọ̀ bàánú Ísírẹ́lì lápá di ayé ayé náà pé àwọn bàánú Ísírẹ́lì ẹ wo ni ó ti lu ayé wọn ẹbí wọn lọ́ọ́ ti tẹ̀kẹ́ fún wọn tó ọmọ ti lu ayé nígbà tálùkù wọn ni sọ kalẹ̀ tọ́lọ̀ ń tọ̀rọ̀ wọn tí ò sojú wa ẹ wá wò ká ìgbà tó sojú wa náà táwọn náà ń lu ìgbà ló Ísírẹ́lì ẹ òkè ayé wo gbogbo àwọn nǹkan àlùmọ́ gbogbo nǹkan ìròyìn ìròyìn ayé ẹ gbólódó wa development ayé gbólódó wa ní ìkan ìlú ní ìkan bàjẹ́ ní ìkan abẹ́ wọ́n ti kọ́bọ̀ mí wọ́n ti wọ́n ti pèsè àwọn èlò kan tó kí ọmọ adámọ̀ bá dé bẹ́ẹ̀ èyí ò bá fẹ́ ṣe kọ́lọ́ mọ́tò yóò ṣe ìgbè nínú yóò fẹ́ sọ pé kò sí nǹkan kan ní náà àlùjọ́nà náà àti rí àlùjọ́nà náà wọ́n ti kọ́ yìí torí kò sí nǹkan tó tó lè dáàbò lé lọ́mọláyé wọ́n ti pèsè ẹ̀ lórí ilẹ̀ ayé yìí. tí wọn bá fún yàn ní ẹsà pé tó lè kú máa wọn láìpẹ́ léyìí yóò sọ fún ìjà rẹ nu òun faramọ kúrò òun mọ bíi dídára fókùn tó lẹ́yìn ilé bọtú ẹni tó jẹ ní Ọlọ́run ó gbàgbé pé rárá o ní parí èsì kalẹ̀ yẹn tó sọ pé òun èsì kalẹ̀ pẹ̀lẹ́ rí ẹnu ọ̀rọ̀ àti tójú kò ẹ̀yin ọlọ́run kò tó rárá o èmi ò fààyè lẹ̀ o mò ń bẹ lọ́kọ́lọ́ fún mi lálùjá náà tẹ̀. ọlọ́run tuntun máa ń bẹ ó jọra wọn ní kéde kankan náà o tóbi tọ́ débi èso tóbi tọ́ débi ìjẹ tóbi tọ́ débi ìlú tóbi tọ́ débi débi obìnrin lọ́pọ̀ mi ló bá fẹ́ bàtì ìjẹ tóbi tọ́ débi obìnrin nígbà tí ń gbóyè àwọn ẹlẹ́gbẹ́ ọ̀lẹ́ ìlú ẹgbẹ́. ẹ̀sìn ráyà wọn. náà máyìlá náà. ẹ̀yin ní pé ẹ̀yin ní kíra. náà. ẹ má lè kọjá ẹnu àlà nílé ìsinmi. ẹ má kọjá ẹnu àlà náà ẹ má fi kún ẹ má ma ẹ má wà múlù mọ́ la bí ọlọ́run ní gbà báyìí náà tọ́lọ̀ tó yá alẹ́kìtà ẹ̀dí kọ́ yé níkà ló ìsirà yé dáhùn sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin oníṣẹ́ra ẹ̀ báwa náà níṣẹ́ra òtọ́lọ́ wò pé àwa kò pé àyùmọ̀ kànáàdì sallallahu alaihi wasallam ní alẹ́kìtà ẹbí àyùpé yẹ ọ̀dọ́ ẹ̀dọ́ ìṣẹ́ra ìdílé lọ kí wàá lọ sọ láàbùdù ìyìnbí nìkan ẹ má kọjá àlà látàdúró fi kíníkùn gbéra ẹ má ti kíni. ẹ má ti kọjá ẹnu àlà. ẹ má kọjá ẹnu àlà níbi ìsìn ẹsìn náà níbàámu bí tọ́lọ́ ń pè lẹ́sìn àtẹ̀síwájú. ẹ má ti tẹ̀lé ìfẹ́ inú. ẹ má tẹ̀lé ìfẹ́ inú. tí àwọn ènìyàn fẹ́ kí wọ́n ti ṣì mẹ́rin ní ìtajú bí àwọn tí wọ́n ti fi lọ́wọ́ ṣàlùmí. abẹ́sẹ̀ sẹ́ẹ̀rí pé àmọ́ ohun ọ̀rọ̀ yìí ẹ̀rí pé àmọ́ ohun tẹ́ bá pàdé wà nípa bí nǹkan náà àwọn kòrán tá bàbá tó fi yóò alùpùpù àǹkẹ́ náà tó fi yóò bá. sẹ́ẹ̀ pé ó dàbí ìgbà tó jẹ́ pé alẹ́ ní sọ̀kalẹ̀ wà. ẹ má tẹ̀lé tẹ̀lé táwọn kan ti là kalẹ̀ orí ẹ̀ làwọn yẹn kan wà wọ́n ìlànà táwọn yẹn kan fi là kalẹ̀ pé ọmọ wọn ti jogún ẹ̀ wọn lọ́mọ wọn ti kàlífà lé lórí wọn lọ́ọ́ ti kàlífà lé lórí wọn mọ̀ àwọn pé àdúrà gbọ́ tábàlẹ́ yóò ṣe máa ajẹ́pẹ́ ìkùnrin bàbá wa rìn nù àdúrà ọdún tí bàbá mi wà ní àyè rẹ̀ ajẹ́pẹ́ ìkùnrin ìgbésà yóò kò ló wà wọn tábàlẹ́ yóò jọ mọ́ àwọn náà wá jẹ́ àwọn agbọ́dọ̀ kẹ́kẹ́ lórí ẹ̀ àwọn àna tẹ̀ lórí àdá àwọn ìṣe ló sọ pé sáǹsì yóò dà wọ́n ti wá wá ẹ̀rí rọ ọlọ́run tó sọ bẹ́ẹ̀ fún wọn tó wá ẹ̀rí rọ fún bí wọ́n ṣe. tọ́lọ́lọ́run sọ fún akéwọ́n fọ̀rọ̀ ní abúlé kìtà lè ṣe kò sí nǹkan kan tá a fàlẹ́ fún ní Quran èyí tí wọ́n ṣe yẹn náà ta ní òótọ́ yìí náà ọlọ́run ni wọ́n ti wá ẹ̀rí rọ fún un bí ẹ bá ti sọ pé kò dáa òun sọ pé kò dáa ẹ̀rí ni ẹ máa kó ti koran pé kò dáa ẹ àwọn náà máa kó ti koran pé ẹ̀rí ẹnu kò dáa ẹ máa kó ti sunna anabi sallallahu alaihi wasallam pé aburú wà mẹ àwọn náà máa kó ti àdìsí àdìsí tó yege náà ọ̀dọ̀ àìsàn wọ̀já àjàdú bèrè bá àfìlẹ́ lèyí rí ìlú bèrè hàn wọ́n máa fi ìbàjẹ́ sẹ̀ láti fi wó òdodo olùmọ̀nìkan ló mọ̀ ló gbà tá a nù wá ẹni ìdí mọ̀ ó sì mọ̀ nínú gbẹ́rọ́ lọ́wọ́ pa ẹni tí òsín náà yìí ló mọ̀ pé àwọn náà àgbà ṣé òun náà rẹ̀ lè mú wa náà ṣé òun náà rẹ̀ lè mú wa náà ṣùgbọ́n lódodo tó wà lójú ọ̀nà náà mọ̀ pé irọ́ ni òun náà sì mọ̀ kíkó bí wọ́n dì náà ẹ má tẹ̀lé pẹ̀lú àwọn èèyàn kan tó ti dé mi tí wọ́n ti tọ́jú. wọ́n ti fi sọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ lọ́nà. wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ lọ́nà. wọ́n ti fi nàkúrò bí ọ̀rẹ́ tí ó lọ́ba. wà á rọ́ọ̀lù ànsẹ̀ ànsẹ̀wá ìṣẹ̀lẹ̀. àwọn kan ti ọwọ́ kan òsì sí lójú ọ̀nà tẹ́lẹ̀ ní òbá ń pè ní dàbí mo lè dà. dàbí mo lè dà lọ́nà àbúrò dàbí mo lè dà lọ́nà dáadáa yìí kò wá tó nǹkan mọ́. péréte bọ́lọ̀ wa kó òun fídíà yìí tó mú wa kó òun fídíà kù náà kan mi sọmọ náà lẹ́kọ̀ọ́ rẹ̀ ní ìmọ̀ ń bẹ lórí mi ní kọ́ńtàkì nígbà tó kó nínú ọ̀rọ̀ 1998 99 2000 ni mo sọ 98 99 2000 ọmọ táwọn gbé yìí mo ti mọ sọ̀rọ̀ ẹ̀ dáadáa ó ní gbogbo tí mo ti wí tẹ́lẹ̀ ọmọ ádámà mo fẹ́ sọ fún ọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ àmọ́ ní ìbànújẹ́ tó lágbára ni mo wà torí mi ò rérò mọ́ ẹ wo ẹ wo èrò ẹ wo ìròyìn ẹ wo làákàyè ó nígbà tó ń sọ fún wọn pé samaria náà lọ lọ́run tàbí lọmọ Ọlọ́run ètò pọ̀ wájú òun. thousands èèyàn ló ń sọ fún ní nàìjíríà àti lábúrọ̀dù. onígbà tó wáá di pé kò rí bẹ́ẹ̀ mọ́ islam yí òun òun ò rérò sọ fún mọ́ bóòlù ti fẹ́ gbọ́ ní ilé kó lówó ti là nǹkan tí wọ́n sì ń sọ tó bá kó fífi ẹni tó pọ̀ tí ó fi mú jèrè tí ó fi pa àìdá rẹ̀. wọ́n wá ń tẹ̀lé àmọ́wọ́ alága kiri nítorí pé ròmọ́ pọ̀ wájú tiẹ̀. gbogbo fàyẹ àwọn yusuf òsè yìí kò sí ìdíje àwọn bọ́dà adébọ̀wá alégógún àwọn náà ń tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ àwọn náà sì wà ní àwọn náà wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n àfúnlọ́rọ̀ sọ ẹjẹ́ kọ́ ọmọ yẹn sọ̀rọ̀ òun náà ó rí pé ẹ̀dá kan mo ní èmi náà ní kókó táwọn èèyàn sọ o tó bá ti gbogbo ìgbà tó bá ti wá gba máikrófóònù wọn ìfẹ́ kó padà sí ibi tó ti gba máìkì gbogbo èèyàn wọn bá pé thousand wọn nífẹ̀ẹ́ kí máìkì padà sí ibi tó ti gba máìkì wọn ẹjọ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ nígbà tó parí ìbàdàn ìbàdàn ti tóbi tó àfi pírísípà tí ò bá yọ̀dà kù yóò ní mo lọ́rọ̀ báyìí sọ wàláhì là ní ní bá káàkiri ayé náà ó lọ yíwa gbogbo àwọn ilé pírísíṣàn tó tóbi ó lọ bẹ̀ gbà tó parí ìbàdàn èmi ti dógún ọ̀sán báyìí ó kàn sí mi dógún ọ̀sán tó bá tó ní ṣe fún yorùbá àwọn sùkúù àti àti ìsanwó ló bá tó bẹ̀rẹ̀ pé òun òun tán bá kéde wá sí oṣù mẹ́ta láàrin ẹlẹ́sìn Islam bóyá lè rí yàn rí three months ago wọ́n ti dín announcement wọ́n lè jẹ́ pé rédíò announcement tún ni lọ́wọ́n pé Malam Suleiman ariwo èbó ẹnu yìí èmi ò tí ì rẹ́ nìkan ìdí ìrí ìsọpẹ́ kò sí o kí èbó tó dá lẹ́nu ẹ̀ ju ọmọ tí mo sọ yìí lọ kó sàtẹ́nu èsì ìgbọ́ kíkù lọ́sẹ̀ kò sọ english kó tàjọ́ máa ń lọ. òun ló pàtó pé àwọn ọmọ yunifásitì ní ìdàgbà wọn ò mọ̀ pé kì í ṣe sílẹ̀nì ní ní ui. ẹni tí ilé kọjá lọ ní campus yóò dúró bọ́ọ̀lù ọmọ yìí. nígbà tí pàtó àbóso bá kàbàdédé wà ládùúgbò kan tí ó pèrò nígbà àdúgbò kún bẹ́ẹ̀ ni àwọn yóò ṣàtẹ́yìn sọmọ sínú ìkọyọ̀ wá àbí ní pé èmi ti gba islam o mo fẹ́ kéde fáráyé pé islam lè fi ọlọ́run tó bá kàkiri ayé mi. ó lóun sì rí òun sì rí ìbàjọ́ tán ẹgbàá mi máa kí mo fẹ́ ṣe báyìí. tọ́ ẹ̀rú ilé ìlú náà sọ síra kalẹ̀ sí lóṣù náà wò ní sẹ́sí ọ̀rọ̀ bí yahoo lè rà iná ló fi ìyọnu sí àwọn ẹ̀rú ẹ̀ láti máa fi sìn ọ wà nínú Islam ọ náà ní Islam náà polówó ẹ̀ àmọ́rọ́ wà Bukhari àti rẹ̀ náà ọ̀dí àlọ́ ọ̀dáàlà àníbẹ̀rẹ̀ rẹ̀ náà ọ̀dí àlọ́ ọ̀dáàlà níbi sùhàlì Jibril alayhi salam náà ní kòtò wa náà ti àfihàn alẹ́ rẹ̀ pé yàrá tó lọ́ọ̀ mẹ́lẹ̀ Islam jibril ló ń gbà lẹ́sìn léèrè pé kí ni sàn àwọn náà ń gbogbo ọmọ adámà lónìí. àwọn ìyóò máa fèsì sallallahu alaihi wasallam wọn ní ìlú sáyẹn máa ń dáàbòdò allah wala tushrika bihi shay'a oníkó sin allah mọ́tì bá wọ́n rogún mọ́ bá wọ́n rogún òun nìkan nínú ìdùnnú àti nínú ìbànújẹ́ ọ̀tún kí n máa sọ́lá máa wá sí sọ́lá lákọ̀ọ́kọ́ yẹn tí o bá yọjú ẹlẹ́gẹ̀dẹ̀ ò lè dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ́ máa ń kàwé pẹ̀lú láàmù fún wa ìjọ ọ̀nà kápọ̀lọpọ̀ àwọn yẹn gbọ́ yé sí wọn gbọ́ yé sí ibi tí alákọ̀ọ́kọ́ ò bá dá ẹlẹ́gẹ̀dẹ̀ ò lè dá kọ́ láti lè dá láàyè nígbà kọ́kọ́ èyí ó kàn bára mi bí lásán ni ọ̀nà tọ́lọ́wọ́ gbàgbà fọ̀lá tí àtàwé yorùbá ló kù àtàwé ló wàlà àtúnṣirikú àwàlà àtúnṣirikú àti ìṣe yà lẹ́yìn náà ń lò kan òtítí mà sọlá tó ọlọ́pàá fi sọlá sí lónìí tí wọ́n gbé sọlá tí wọ́n lò kéwù torí wọ́n ń tẹ́bọ̀ àwọn àfẹ́sù ń di síra fún wọn wọ́n di tó kọjá síra wọ́n ń ṣe bàbá ńlá wọ́n rìn mọ́lẹ̀ wọ́n so kọ́ wọ́n so gẹ́rẹ́ wọ́n so sínú ọjà wọ́n so kọ́ sílé wọ́n so kọ́ sínú kó wọ́n kàn mọ́ giri wọ́n kàn mọ́ gi wọ́n yí àwọn èèyàn wọ́n tún wọn ká ẹlòmíín gbọ́dọ̀ gẹ̀dígẹ̀ kalẹ̀ ètò pátápátá lórí ilẹ̀ ó kàn dáwọ́ máa dáhùn bọ́ra ni ó ní gbígbóná wà tó wà ìjẹba fẹ́ yìí ẹnìkan sọ nínú àwọn tó jẹ́ senior mi ní lékewu ó ti pẹ́ ní etí ló ń kéde kàkàdé ló bá sọ wípé àfà ó ní ẹ̀ẹ́dẹ̀ nínú ti wá wò ìṣúló sọ̀rọ̀ ìṣúlẹ̀ tí sọ̀rọ̀ yẹn o nígbà táwọn ọ̀rọ̀ wa wọ̀ ọ̀rọ̀ omi gbogbo àwọn kan tí àkúrọ̀ rà yìí ìyẹn náà làá máa bèèrè láǹfààní àtàlẹ́ ìdánù táwọn sẹ́gun kú iṣẹ́ dáadé ẹ̀rẹ́ nìkan tẹ̀fẹ́ ṣe báyìí fún tẹ̀fẹ́ yí lágbo dáná. kò sọ̀rọ̀ dáadáa ọ̀fà burú ni ó sì ń bẹ́nu ọmọ èèyàn tó jẹ́ pé kọ́kọ́rọ́ ìdí náà ni káàdánwò bá tẹ̀lẹ̀ káàdánwò bá tẹ̀lẹ̀ òun nàgádà gbogbo sí nínú òní kọ́kọ́rọ́ àbúrò òsì tẹlẹ̀ òní kọ́kọ́rọ́ tó tilẹ̀ pọ̀ ẹ̀. mr hanishad ló ti wà ní àdìsá mẹ́rin sọlọ́lọ́ ọ̀dọ̀ ọ̀sọ̀lá. wọn àbí léèrè ẹni sọ̀rọ̀ náà wọ́n fi léèrè kankan olókàn fi lọ́wọ́. ìpàdé mọ̀ o èèyàn lè kọ́ yín èèyàn lè yájú sí yín èèyàn lè ṣe báyìí nǹkan báyìí bẹ̀rù báyìí náà bẹ̀rù olówó ayé àlẹ́ mọ̀ kí ni bàbá yẹn kò débi yìí owó hun lára ni aburú yẹn hun lára nìbùsáhàn ní sẹ́rù ọkọ wa aburú ni ó ti bẹ̀rẹ̀ ọmọ adámọ̀ ó jẹ́ pé àgbàdo àgbòdo fìtínà lòun ibi tí àwọn bá ti bẹ́ẹ̀lẹ̀ kọ́kọ́rọ́ dáadáa lòun àgbàdo àgbòdo fìtínà ni wọ́n máa wá wá kiri tá àdéhùn bá dé ṣe ẹlọ ẹtẹ ẹtì rí lágbọ́já àti ìrì wọn ẹlọrí wọn ẹlọrí wọn ló gbọ́ ọlọ́run ló gbọ́ ọlọ́run tẹ bá rí wọn àwọn ọ́n mo ṣe yọ ọ̀rọ̀ yóò dayọ̀ ẹ lọ rí lágbájá. ọ̀rọ̀ àlàáfíà làwọn àgádà gbogbo nìdí náà àdìsá náà ti lọ gbé jáde sọlọ́lá ọ̀tá ọ̀tá ṣíṣá ti ń sáfẹ́ lómi wọ́n kókó ládùúgbò torí ẹ lómi wọ́n kókó ní ìlú torí ẹ tàbá ti ṣe àdáà mi àti sọ̀lá lè mú bẹ́ẹ̀ bá délẹ̀. ẹ máa ti sọlá èèyàn mélòó ni àwọn tí ti sọlá láwùjọ wa ní ẹ̀sìn plan àti àwọn tí ò ti gbà sílámù o nínú ẹni tó gbà pé nínú ọ̀ràn yẹn òun nínú gbèsè ayé ni àsọlá èèyàn mélòó. ẹ lè ṣe sọlá kù kí ọjà ó ṣe ẹ lè pe àdáhùn kí ọjà ó ṣe kẹ̀sì kí ló fà táwọn èèyàn fi dúkà àwọn mùsùlùmí lọ kírun ni. dára o kò ṣẹlẹ̀ wàtó ṣe ìgbàgà ẹ máa yọ zaka ọjọ́ ẹlẹ́kẹta alimọ̀fúrúdọ̀ ìtọ́jú ọ̀nà yìí wàtà tó mọ̀ rọmọdọ́n mẹ́tì ló kún jùlọ lè ti bẹ̀ lọ́lọ́ ìtàrọ̀ sọ́là tó kí ẹ̀fẹ̀ máa ti ṣe àwọn ọmọ ọdún tó rọmọdọ́n tí tó adórí ìrìnwáyà lè tó orí sí orí adórí ẹlẹ́ka náà wọ̀nyí wáyà sí. sọ ní ìjókòó àti nígbà kọ́lọ́kọ́ mọ́ta àti sísọ àti gbígbọ́yé àti lílo àti jíjẹ́ ìláyà tàbí àrùn kọ́lọ́kọ́ mọ́ta àti ìwà lọ́sọ̀rọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an